dáwọ́pẹ́ fún ọlọ́wọ́ bá ọ̀rọ̀ ìtẹ́ẹ̀kẹ́ fún alẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní ìtẹ̀síwájú nípa àlàyé tíra imam al-Barbahari a tíra sharh sunnah a ní ìjòkó tó kọjá a ṣàlàyé fún wa nípa ẹ̀ǹtìkọ́ àwọn ṣíà àti ìhà tí àwọn ṣe àkọ sí àwọn àìmọ̀ wọn méjèèjìlá tí ó sì ṣe sábàbí àti okùnfà tí wọ́n fi ń pè wọ́n ní àṣẹ àtùtùmọ̀míyá àdúgbà aṣàlùyà kí a lọ́mọ̀ dájú pé ó gba àwọn àyímọ̀ wọn méjèèjìlá yìí wọ́n yìí ṣe ẹni tí àwọn afẹ́nu àfẹ́lú wọn ilé ìgbúdọ̀ yíwa ogúdọ̀ clear lókè àwọn àyímọ̀ méjèèjì láàrin wọ́n iṣẹ́ ẹni tí àmọ́ bu ẹnu àtẹ́lù ẹni tí a mọ̀ sọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ọba àníkẹ́ ọlá fún wọn ni nítorí wípé àrọ́mọdọ́mọ anábì sallallahu alaihi wasallam ni wọ́n ṣùgbọ́n ilé ìtò sọ̀tẹ̀ ilẹ̀ nínú ọ̀rọ̀ òun náà ni wípé àwọn ṣíà ìmọ̀ níyá wọ́n ṣe àṣejù wọ́n ṣe àṣejù bá àlámọ̀ rí wọn nípa ìfẹ́ àníjù bíyàn bá ti nífẹ̀ẹ́ àníjù èyàn ó tayọ àlà bíyàn bá ti nífẹ̀ẹ́ àníjù sí ẹnìkan bóyá èyàn nífẹ̀ẹ́ àníjù sáàfá èyàn àbíyàn nífẹ̀ẹ́ àníjù sí ẹni tí àwòrí tí bóyá ó jẹ́ àyọ ọlọ́run èyàn ó padà tayọ àlà èyí padà sáré àlà sí ṣàṣíyà rẹ̀ alimami ìdúwé ni afá dáadáa ni imam ìdúwé ni àwọn olùwọ́n máa ń pè ní imam haramain abul ma'ali aljuwé ni ìgbà tó jáde láyé afá àfọmọ́ntẹ́ ni ìmọ̀ tó pọ̀ dáadáa ìgbà tí mọ̀mù ìdúwé ní jáde láyé àwọn tó jẹ́ àwọn àkáábìrù ní tù láti yìí tọ́jà àwọn àgbààgbà ọmọ tí ó rẹ̀ wọ́n kó gbogbo in tí àfáàfin mọ́ ń ṣe tààlim wọ́n palẹ̀ gbogbo rẹ̀ mọ́ wọ́n láwọn ò kọ̀yàn ní kí wọ́n wá ń kọ orin wípé kùlúbù láàlánìúnà alálìmùnàkọ́ọ́lì wà áyà amúníwà àrọ̀ ṣíbù ó láyálì وعلي تثمر غصنها للعلم يوما وقد مات الإمام عبد المعالي وقد مات الإمام عبد المعالي وني قلوب العالمين على المقال ọkàn gbogbo àwọn èèyàn gbogbo àwọn èèyàn tí ń bẹ láyé ọkàn wọn wọ́n kó sórí mọ̀kọ́ọ́lì tí ṣe jámù mufla ayanran bí ojú àrùn tí ẹ̀ sí máa ń nǹkan olóòrùn máa ń pè ní mọ̀kọ́lì wà ayyámul wàrọ́ ṣíbùhù làyàlì ọjọ́ àwọn ọmọ èèyàn sì ń lọ pẹ̀lú bí òru ṣe ń gun ọ̀sán bí ọ̀sán ṣe ń gun òru wàhálì tó sì mìíràn bùsùnà àlùlẹ̀ ẹ̀lìmì ìyàwó ìjọ wa ni iṣẹ́ àwọn àfà ó yọ ìdààmú àwọn àfà ìjọ ni ó yọ kó lè yọ wakọ́dí máa tali ìmáàmù abúlé ìmáàlì wakọ́dí máa tali ìmáàmù nítorí pé ẹni tí ẹnìkan tó kù náà àfáà tí ó gbé sí àwọn àfáà tó kù yọ ó ti kú wọ́n bá palẹ̀ sí àwọn bàbá òyìn tó mọ́ àádọ́ àbùlúwù fi ṣe wọ́n wọ́n mọ̀ mọ́ ṣẹ́rẹ̀ àwọn eléyìí ìtayọ àlà sí àfáà ẹni ni máa fa àyíbá jó lùmọ̀ nípa ẹ̀yìn tó ẹ̀yìn ga jẹ́ àkábìnù tó lábí ẹsẹ̀ síwájú ẹ mọ fáwọn èèyàn tó lọ so ká mọ̀ yí pé àwọn àyímọ̀ méjèèjì láì àwọn ìṣe ẹni tí àmọ́ bẹnu àtẹ́lù bó tilẹ̀ jẹ́ wípé àwọn ṣíà wọ́n sọ wọ́n di òòṣà wọ́n sọ wọ́n di ẹni tí ò lè ṣe àṣìṣe pàápàá bó tilẹ̀ fún náà afásàndà voice fún mi ní láìsẹ̀ tí a fún gbogbo wájú a ní tẹ̀síwájú afá a قال عبد الله بن مبارك تعالى رحمه الله تعالى لا تأخذوا عن أهل الكوفة في رفض شيئا ولا عن أهل الشام في السيف شيئا ولا عن أهل البصرة في القدر شيئا ولا عن أهل خراسان في الإرجاء شيئا ولا عن أهل مكة في الصرف شيئا ولا عن أهل المدينة في الغنى ولا تأخذوا عنهم في هذه الأشياء wọ́n ní ọ̀rọ̀ tí àfáwà Abdullahi bin Barak tó sọ wípé látàkùzú an ahli kúfàtí fi rọ́bdì ṣe àn ẹ má gba ìmọ̀ tó ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú rọ́fdù sahaba gbogbo ìmọ̀ tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀ gúnrí tàbí ìmọ̀ kọ̀yìn sí àwọn sàábé tàbí ìmọ̀ bẹnu àtẹ́lù wọn gbogbo ìmọ̀ tó bá jọ bẹ́ẹ̀ láti gbogbo erékùsù kúfà gbogbo kúfà pátápátá àti tó bá tó rọ̀ mọ́ tó rọ̀ gbàyíká ẹ mọ́ gba gbogbo tó bá ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú tá à ń sọ yìí láti bẹ̀ ìyá náà kọ́ ọ̀lì bàṣíà torí pé ọ̀gọ̀rọ̀ àwọn ṣíà إنما نشأوا من الكوفة الشيخ صالح الفوزان wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn ṣíà àti kúfà náà ni wọ́n ti tẹ́yọ wá ọ̀lá tí a kúrò ánìhù mi mazhabi him ṣíàn mọ́ gbà nǹkankan nípa ọ̀rọ̀ mazhabi ṣíà látọ̀dọ̀ àwọn ará kúfà mìtáàni him fi sọ̀hábà pẹ̀lú pé wọ́n bẹnu àtẹ́lu àwọn sọ̀hábà wàgùnúhù him fi alibait àti ìtayọ aláwọn sí àwọn ará alẹ́ ànábì sallallahu alaihi wasallam àwọn alùbáyé gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé lẹ́tọ̀ sí àwọn alùbáyé tí náà wọ́n ṣe ẹni àbùkù wọ́n ọ̀dẹ̀ kì í ṣe ẹni tí àmọ́ bẹnu àtẹ́lù ṣùgbọ́n àwọn ṣíà wọ́n tayọ àlà nípa àwọn alùbáyé thumma qala lẹ́yìn wá gbà náà ó ní wala an ali shami gbogbo fàtàwà tó bá rọ̀ mọ́ nǹkan wọ̀nyí ẹ má gbà á láti ọ̀dọ̀ ara sham zọ́ìrù kalamin musanni annal khawarij yadlibu annahu min ahli sham bàbá ní eré tó fojú hàn nínú ọ̀rọ̀ òǹkọ̀wé wípé òun ni wípé àwọn khawarij ara sham ni wọ́n fàkọ́lùhù fi sẹ́yìn wọ́n ní ọ̀rọ̀ tó sọ wípé tọ̀ nípa tó ní ìkànṣe pẹ̀lú ìdà ìtọ́gbà lérò ní pé alùkùrújù anúwàlíyìn àmì òun náà ní jíjáde lé ẹni tí ìjánu àwọn mùsùlùmí ń bẹ lọ́wọ́ rẹ̀ kéèyàn jáde lé lórí wàkìtàlì mùsùlùmí àti pípa àwọn mùsùlùmí ẹgbẹ́ bá sọ ní àwọn ìjókòó tó ṣáájú wípé àwọn kàwárìj àwọn ó kà fara mùsùlùmí wọ́n wàá ṣe wọ́n ṣe ìbáhàtùdìmọ̀ dàmìhí wọ́n wàá sọ pé ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀tọ́ ni ṣùgbọ́n àwọn sọ wípé àwọn onípa mùsùlùmí àwọn òpa mùsùlùmí ṣùgbọ́n kéfì ilé àwọn òpa torí pé tẹ̀fíìrì ní ọ̀kọ́ ṣáájú tọ́bátì kàfárẹ̀ yàrá ẹ̀ wọ́n yàn kìtọ̀ ó ti di pípa nìyẹn latin ada fi nọ́zọ̀ àṣẹ sọ́lẹ̀ fọ́zán wọ́n ní ilé wọ́n ní ó bùkátà káwòye sí díẹ̀ lẹ́yìn náà khawarija torí pé àwọn khawarij fi ní iraq iraq ni wọ́n wà walaysu fi sham wọ́n sì ní sham awo kana yaqsidu harbahum ma'an wọ́n ní tọ̀ tó bá jẹ́ wípé ní tí alimam albarbahari tí wọ́n gbà lérò ní wípé pípa gbígbógun ti àfáà wa Àlì tí wọ́n gbógun ti àfáà wa Àlì wọ́n ní ó lọ ṣùgbọ́n èmi wò wípé nínú àwọn nǹkan tí ó fà á tí àfáà fi mú wá ni wípé Ṣáàmù náà ni wọ́n ti pa Hussein ó ti yé Ṣáàmù gbogbo tó ti pa Hussein Karbala erékùsù Ṣáàmù náà ni eré ìlú fà á tí Al-Imam Al-Barbahari tí wọ́n fi mú ọ̀rọ̀ wá níbí tọ́lọ́nkọ́ wa fàwọn àfáà ní ẹ̀sùn lóore wọ́n ní fún mọ́kàn lẹ́yìn wá àgbà náà ó ní wala an al-Basra ti fi qadari shay'an àwọn al-Basra àwọn ará Basra wọ́n ní gbogbo tó bá ní ìkàṣọ pẹ̀lú qadar ẹ mọ́ gbà á lọ́wọ́ wọn li'anna al-i'tizal nasha'a min al-Basra torí pé i'tizal ìyẹn àkídà mọ̀tẹ́sílà àti Basra òun náà ni ó ti hù jáde wàtàsọ́wùfù nasha'a min al-Basra bákan náà súfí Basra náà ni súfí ti hù jáde fún mọ́kàn lẹ́yìn wá gbà náà wọ́n tún sọ wípé wàlá an alì kùrọ̀sánà fi ìrìjá ìṣe àn ẹ má gba ìmọ̀ kankan tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ọkàn ẹni nígbàgbọ́ ẹni látọ̀dọ̀ àwọn ará ṣáà látọ̀dọ̀ àwọn ará kùrọ̀sán ẹ má gbà á lọ́wọ́ wọn ìrìjá ó ní kéèyàn sọ ní ìgbàgbọ́ ìrìjá torí pé ń kútọrí kùrọ̀sán ó jẹyọ láti àwọn ìlú tí ó rọ̀ mọ́ kùrọ̀tán wọ́n wà mínà tọ́rì bíládì Fáris ó sì jẹ́ ìkan nínú àwọn ìlú tí ó kó sí abẹ́ Fáris eléyìí tá a sí fashion wàkánà bíládàn wàṣíà wọ́n ní ìlú tó tóbi ni wà bíládàn fi àwùlámọ̀ àwọn àfáàsì pọ̀ níbẹ̀ wà bíládàn fi àkẹ́rù kẹsì ìlú tí ó jẹ́ wípé oore tó pọ̀ wà ń bẹ̀ ni wà á dá tó ń tọ̀ yí bá àti àwọn ìwà tí ó dáa láti ìnábàtà sí àmọ́zàbù ìrìjà ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ìròrí àwọn ìrìjà àwọn múrídíà ibẹ̀ ni ó ti jáde wọ́n ìrìjà Sheikh Salih Al-Fawzan hafizahullah wọ́n ní tí ń jẹ́ ìrìjà huwa ikhraj al-amal an iman òun náà ni kí a yọ iṣẹ́ kúrò nínú ìgbàgbọ́ ká sọ pé ẹni tí ń ṣe sìná ìgbàgbọ́ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn mọ̀láíkà ẹni tí mu tí ká sọ wípé ìgbàgbọ́ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Abubakar Siddiq rọdíọ́lá àánú eléyìí òní jẹ́ àdìrìjà wípé láàyù asiru al-amal láàyù asiru fil iman kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ìgbàgbọ́ ẹgbẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn náà ṣe mọ́ sọ wípé ah, ọkẹ́ ní ìgbàgbọ́ ẹni ọkẹ́ ní ìgbàgbọ́ ẹni gbogbo àwọn ọ̀rọ̀ fọyàkùlùn wọ́n mọ̀ sọ wípé alìmọ́n láyédùkúlù fìlàmù wípé ìgbàgbọ́ kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú iṣẹ́ fọlìsánù múmìnú wàláwọ́láwíyámọ́lì mọ̀dámà annáwó musọ́dìkún bí kọ́lì pé èèyàn mọ̀ jẹ́ múmìnú ó dà kó mọ́ ṣiṣẹ́ kankan lóòdìwọ̀n ìgbà tí ó bá ti ń gbà lódodo pẹ̀lú ọkàn rẹ̀ wàbá dùn yẹ̀kùn apá ni ọkàn rẹ̀ wà náà ti kún bìnrin sáàlì yìí ó sì wí lórí àwọn ìbámu ṣiṣẹ́ ìbámu kírun ìbámu gbáwẹ̀ wọ́n sọ pé aṣọ́rọ̀ la ilaha illallah wa anna muhammadan rasulullah ó gbà á lọ́kàn àwọn sì sọ pé ẹni yóò kò ní ìkankan pẹ̀lú ìmọ̀nì ẹ̀ ò ní problem pàápàá bó tilẹ̀ kó mọ́ ọba tó ń yẹ kó o apá kan wọn tó máa sọ yí pé hátà wàhálà wàhálà mi sọ dìgbì kọlbì yìí kódà kó mọ́ gbà lódodo pẹ̀lú ọkàn rẹ̀ mọ́dámọ̀ yá rí fún mùjárádà máa rí fàtí náà ní ìgbà tó bá dájú mọ̀ yí pé ó kàn nímọ̀ ordinary knowledge wípé mo gbà fọ́ wà mo gbà pé kan lọ́run gbà fún òǹjẹ́ sí lóòdó ó tán fàáwà náà ni wà láyé ní fìlì ipe iṣẹ́ o kò wọlé sínú ìdàjẹ̀mí ìfúrákì lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ikọ̀ wàláwùlámù ya àmọ́ lọ́dọ̀ àwọn múrídíà àwọn èèyàn olùgbàgbọ́ òdodo ni wọ́n ó dà fún mọ́síṣẹ́ kankan hádà mọ́sàbù múrídíà wọ́n ní mọ́sàbù múrídíà ni o wàhálà mọ́sàbù báàtì wọ́n ní eléyìí ó jẹ́ ìlànà kan tí kò gbádùn pàápàá bó tilẹ̀ kó mọ́ lè annal iman nítorí pé ìgbàgbọ́ qaulun bil lisan sọ pẹ̀lú ahọ́n wà àtìkọ́dùn bil sì dì í láti nínú ẹ̀mí wàámàlú bíljàwàrí wàámàlú bíljàwàrí a sì sí iṣẹ́ a tún fi ara ṣe iṣẹ́ gbogbo àwọn oríkèríkè ara wa yóò mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí ẹ̀mí wa dì sọ́kàn tí a hàn ha tó ṣe kí ni o tí ó sì sọ ma yàtàkáwànú alìmọ́nu àríyí alìmúrù falasa wọ́n ní ìmọ́ni ò lè dúró àti pẹ̀lú kárí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí lè anáhu mọ̀nì àtàkọ̀dà àbíkọ́lbìhì torí pé ogun ẹni tó bá di àdìsọ́kàn pẹ̀lú ẹ̀mí rẹ̀ wà lámúyẹ́ntìk bìlìsáàni yìí tí àwọn re ò ti wí nǹkan kan fàáza ṣáànù kù fà wọ́n ní ilé ìpè àtúnṣe àwọn kèfèrí lè anáhu mi àrífún náà sí dìkọ̀ rọ̀súlì sallallahu alaihi wasallam torí pé àwọn kèfèrí náà gbà wípé òdodo ni ànábì sọ́làṣọ́là òdodo ló mú wá látọ̀dọ̀ Ọlọ́run ọba wàlì yahudu ẹ̀ráwọn yahudi wà nàṣọ́ra àtàwọn nàṣọ́ra yàrífúnà sídìkọ̀ rọ̀sùn wọ́n mọ̀ pé òdodo lànàbí ń sọ wọ́n sì mọ̀ pé òótọ́ lọ́lọ́wọ́n bá rán wọ́n lábí àfúnnu múmi ní iná ṣùgbọ́n wọ́n gbàgbọ́ lìmùjádàdì màrífàtì yìí pẹ̀lú pé wọ́n kàn mọ́ lásán àwọn ẹ̀tì kọ́ dì yìí tàbí wọ́n kàn dí lọ́kàn wọ́n dì í sẹ́mi wípé ànábì o ànábì òdodo ni o dúnà ló ti pèbìlì sáàlì pẹ̀lú pé yàtọ̀ sí pé wọ́n sọ bọ̀tí wọ́n gbàgbọ́ lọ́yìn so tí ẹ̀fà nígbàgbọ́ wípé ẹni tó bá ń di àdìsọ́kàn náà wípé ó ti di mùmìnì ń dámọ̀ sọ ní wípé àwọn Yahudi àwọn nàṣọ́rá mùmínú làwọn náà báàdùhùn yẹ̀kùn apákan ni wọ́n sọ wípé ànútùkù bí lìsáàd kéèyàn sọ lórí ahọ́n yẹ́kfì ó ti tó wàdáwò lámù yà àtẹ́kì kódà kó mọ́ ní ní ọkàn fàyẹ́lì zamu aláhàdá wọ́n ní lórí eléyìí yóò mọ̀ wá já sí pé kí ni o anna ni mùnàfìkì náà mùmínú ipe àwọn mùnàfìkì o olùgbàgbọ́dọ̀ làwọn náà wọ́lọ́ọ̀ <clears throat> mùmínú jalla wa ala nafa anihum al-iman ṣùgbọ́n ọlọ́wọ́ bá àlejò ọlá ó sọ fún wa wípé àwọn mọ̀nàfìkì wọn ní ìmánì kankan yẹkùlù náà bí alìsínẹ́tìhìn ma laysa fi qulubihim ọlọ́wọ́ bá ní àmọ̀nàfìkì wọ́n máa sọ pẹ̀lú àwọn àwọn wọn ní nǹkan tí ò sí ní ọkàn wọn qawluhu ọ̀rọ̀ sí àfáwà alimam albarbahari tí wọ́n sọ wípé wàlá an alimọ̀ kàtá fi sọ́rfì ṣe pé ẹ má gba ìmọ̀ kankan tó ní ìkànṣepọ̀ pẹ̀lú sọ́rùfù lọ́dọ̀ àwọn ará mọ́kà kìí ṣe sọ́rùfù táǹkọ́nu kíláàsì o asọ́rùfù yá ní bẹ́ẹ̀ nàkìdí bí nàkìdí kéèyàn fi owó kéèyàn fi ra owó òní à ń pè ní asọ́rùfù ní anahum yàtàtà alúna fi yìí nítorí pé wọ́n máa wọ́n máa wọ́n dẹ̀ níbẹ̀ so wàmọ́ asọ́bù fi ìṣe àná ṣùgbọ́n wọn correct pàápàá bó tilẹ̀ kí ó mọ. kọ́ọ̀lùhù ọ̀rọ̀ tí olùmọ̀ fi òǹkọ̀wé sọ wípé wàlá an àrìn mẹ́dínà sí fílgìnà àwọn ará mẹ́dínà àwọn rọ̀ níbi orin wípé èèyàn lè pé kò sí nǹkan tó burú nínú orin àti àwọn mahazif lè ánà mínú mọ́ yóò bí fílgìnà torí pé àrínà ará mẹ́dínà sọ wípé wọ́n sọ wípé èèyàn lè orin àti ìlù pé ó wọlé wàlá yàrá fílgìnà ìbàsán wọ́n sì rí nǹkan tí ó burú nínú orin kíkọ fàláyù kàzù ánìhù ń fi àádà ṣe in tó bá ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ orin wọ́n gbà látọ̀dọ̀ àwọn ará Mẹ̀dínà ẹ rí pé alimam al-Barbahari wọ́n kú ní 329 hijira ni wọ́n dẹ̀ ti kọ dàwánà àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀ tó bó ti rí nígbà náà lọ́hùn òun náà ni wọ́n sì rí eléyìí pé atan aa ó sì rí bẹ́ẹ̀ dì sí i ṣùgbọ́n alhamdulillah ẹ̀sìn dàgbà àgbọ́yé tẹ̀sẹ̀ kí ni o àgbọ́yé kárí ṣùgbọ́n níbi afẹ́ hazara wa afẹ́ tí wà nílọ̀ lórí àlámọ̀rí kan gbogbo àwọn rúkọ́s àwọn olùmọ̀ ibi tí àfá ilé ó fẹ́dẹ̀ àfẹ́ ilé ó fẹ́dẹ̀ àfẹ́ ilé ó fẹ́dẹ̀ ó wá lọ mú gbogbo ibi tí àwọn àfá yẹn tó ti ṣe ẹ̀dẹ̀ ó wá gbàjọ gbogbo ẹ̀dẹ̀ wọn yẹn pátápátá olùwọ́ fún wa ń ṣe ẹ̀sùn èyí ó padà yà fúyà náà ni mọ́ ń tàfà bá àrúkọ́sì tazandak wọ́n ẹ̀kọ́ gbogbo orúkọ gbogbo àfáà lọ sàjọ́ wà sàjọ́ gbogbo orúkọ yẹn pátá olùwà fi ń tẹ̀sìn èyí padà ya kò kí gbẹ̀yìn náà ni so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti máa sọ́ra sí àwọn ibi tí àwọn àpapọ̀ kan tí wọ́n ti tẹ̀dẹ̀ àbí ibi tí àwọn àpapọ̀ kan ti sọ pé bọ́rọ̀ ìṣerí ni tí wọ́n dẹ̀ correct níbẹ̀ ó wá lọ sa gbogbo àìcorrect wọn yẹn ó wá lọ sa gbogbo ẹ̀jọ́ olùwọ́ fi ń tẹ̀sìn yóò padà dàkúdà fáínàlì náà ní kọ́lọ̀mọ̀bà àníkọ́lá kò ṣọ̀wà níbẹ̀ kọ́lá lè mú alifu alimam albarbahari wọ́n sọ wípé wàyí bá rọ àìsàn rọ́júlá tó bá rí ọkùnrin kan tàbí obìnrin kan tàbí èyíkéyìí inú mùsùlùmí yuhibbu Abu Huraira tó nífẹ̀ẹ́ Abu Huraira wà Anas bin Malik àti Anas ọmọ Malik alifu Malik وعن سعد بن مالك وسالف ينبس وحسين بن الحذير torí pé n tálífì yẹn fi lè wà ń bẹ̀ ní tó bá jẹ́ wípé malik tó ẹ pé anọ́ọ̀sì wọ́n ṣe nígbà rẹ̀ sí obìnrin ó ti yé àhà tó bá yẹ pé wọ́n ṣe nígbà rẹ̀ sí obìnrin tàbí wọ́n ṣe nígbà rẹ̀ sí jádù ó ti yé ò alífì wà ń bẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n ṣe nígbà rẹ̀ sí obìnrin alífì ò ní ṣe kí ni o ní sí ń bẹ̀ ẹ̀rì pé usaid bùnú hudayr tí wọ́n kọ kò sí alifu àbúwà mbẹ́ aha so wa usaid bùnú hudayr àti àfáà wa usaid bùnú hudayr bákan náà onífààlà annahu sahibu sunna lọ́rọ̀ ìmọ̀ tí ó pẹ́ tó bá ti nífẹ̀ẹ́ àfáà náà sọ̀rọ̀ malik tó nífẹ̀ẹ́ Abu Huraira tó nífẹ̀ẹ́ usaid bùnú hudayr wọ́n ní kọlù rímọ̀ yìí pé ó ń tàn wo onísúnà ní insha Allah wáyé àìsàn rọ́jùlá tó bá rí ẹnikẹ́ni yuhibbu ayúbà àfáà ayúbà sàktíyà ní tí ó bá rẹ̀ nǹkan tó bá nífẹ̀ẹ́ rẹ̀ wà ibn Aun Abdullahi ibn Aun wà Yunus ibn Ubayd wà Abdullahi ibn Idris al-Audi wà Sha'bi wà Malik ibn Migwan wà Yazid ibn Zuray wà Mu'az ibn Mu'az wà Wahb ibn Jarir wà Hamad ibn Salama wà Hamad ibn Zaid ومالك بن أنس والأوزاعي والزايد بن قدامة فاعلم أنه صاحب السنة wọ́n ní gbogbo àwọn tá a dákọ̀ ìtẹ́bárẹ́ tó nífẹ̀ẹ́ wọn ẹlọ́rìí mọ̀ kó ń tọ̀hún onísúnà ni وإذا رأيت الرجل يحب أحمد بن أنبل طبعا يعني كان توني في أفاو أحمد بن أنبل والحجاج بن منهال أفاو حجاج بن منهال وأحمد بن النصر أتي أحمد بن النصر وذكرهم بخير فوسي صحيح عن وين وين لا دعني وقال بقوله gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ lọ náà sọ fa'alam annahu sahibu sunna lọ́rọ̀ yíma yí pé onítọ̀hún onísúnnà ni abibu markaz alayhi minallahi ma yastahiqu a rí wípé owó òye gbógun ti Abu Huraira ní tiẹ̀ nítorí wípé Abu Huraira ó ní rọ́wíyá tuhadihi al'umma ó ní rọ́wíyá ni yìí ó ní muslidu umma yìí ó ní ó jẹ́ kí àlì anabi yìí mọ̀ wípé anábì sọ anábì anábì anábì 5,700 Abu annabi sallallahu alaihi wa àwọn èèyàn wà nídìí ọjà wọn wọ́n mọ̀ ṣe kátàkárà àbúrérà lójú kò súnmọ́dá sí yóò máa tẹ̀lé ànábì sọ́lá sọ́lá yóò máa tẹ̀lé káàkiri eléyìí kì í ṣe nǹkan tí ó rọgbọ ó bùkátà ìfìyàjẹrẹ ní ó bùkátà ìfebi parẹ́ ní àbúrérà bàbá ànábì sọ́lá sọ́lá ń jọ́kan wípé ànábì pé mò ń gbàgbé nǹkan pé mò mọ́ tí bá ti ń hà mò mọ́ gbàgbé kó sí wù mí kí n gbàgbé ànábì ní kó la ẹnu anábì sí 2011 anábì ní tó gbé mi ó sì gbé mi bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam ó gbé mi bẹ́ẹ̀ àdínsì kan wà nù sọ́rí Bukhari àti Muslim anábì sallallahu alaihi wa sallam anábì ti sọ́rí ń jọ́kan wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹnikẹ́ni nínú yín tó bá lè mú aṣọ ìlàbọ̀rù rẹ̀ tó fẹ́ sílẹ̀ tí mo fi sọ ọ̀rọ̀ ìtàn tí mo wá sọ̀rọ̀ ìtàn tó wá mú aṣọ tó sì kà mọ́yà òtún gbàgbé ìdẹ̀kánú nǹkan tí mo bá sọ lónìí mọ́ láíláí tí ó fi jáde láyé Abu Huraira ní fawadatu namratan li falaysa indi ghayraha ó ní òun bá sọ aṣọ ìlàbọ̀rùn òun bá tẹ́lẹ̀ hatta qada nabiyyu sallallahu alayhi wa sallam kalamahu síta nàbí sallallahu tó fi sọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tán fàbàfàtù namratan ila sadri yìí ó ní mo bá mú aṣọ náà mo bá ka nígbà tí èèyàn bá da nígbà tí ma bá da nǹkan sínú pé wọ́n da owó sínú aṣọ èèyàn wá mú èèyàn wá kẹ̀yàn gbé máa fi tọ̀ kẹ́lẹ̀ kankan bá gbà lọwọ mi kò sí nǹkan kan aṣọ o tẹ nígbà tán àbí ka nígbà tó ka tán ó ní lẹ́bi ibà àtàbù mo fi bá tí mo fi bá tí ó gbé mo fi búra ma nasitu min maqulatihi min dhalika al-yawm mi ìgbàgbé nǹkan kan nínú nǹkan tí ànábì sọ ní ọjọ́ náà wa laqad hafiztu min rasulillahi sallallahu alayhi wa sallam wíyáì kéńgbé ọ̀rọ̀ méjì ni mo gbọ́dọ̀ náà ànábì sallallahu alayhi wa sallam ó ní méjì tó ń gbọ́ yẹn ìkan péré lòun sọ ń bẹ̀ láwà dátùkún sàníhì làkọ́ta hadha al-bal'un ó ní tí rọ́bì ọ̀la ànìwò pé tí mo bá àwọn àǹsọ́ Bukhari àǹsọ́ Muslim tí mo bá sọ ìkejì fún inú kéjì ọ̀rọ̀ kéjì ó gbogbo máa bẹ́ sí méjì yóò là nínú pé ànábì sọ báyìí ànábì sọ báyìí ànábì so olóbi jẹ́ pé ipò tí àbúrérà tó wà Islam ipò tó ní agbára ni ẹni tó bá fi lè ṣe ìskọ́ọ̀tì àbúrérà ó ti ṣe ìskọ́ọ̀tì ẹgbà ṣe sport àbúrò rẹ́ra ó ṣe sport gbogbo àwọn tàbí báyìí ó ṣe sport ànábì sọ́là sọ́là ẹgbà ṣe sport àwọn sọ̀hábà bí lázìm lázìm kọ́ọ̀l lázìm sport annahu asqat ànábì sallallahu alaihi wasallam ó ti ṣe sport ànábì sọ́là sọ́là náà nìyẹn ló fi jẹ́ gbogbo àwọn àfá àti wọ́n kàí àwọn ruwa àwọn tí wọ́n gbé súnà wá tí wọ́n jẹ́ kí súnà dé tí gbọ́ wa pé ànábì sọ báyìí ànábì sọ báyìí ànábì sọ báyìí ànábì sọ báyìí àbáwà Ahmad bin Hanbal yahfaz ahmed bin hanbal arifa alif hadith àbá ahmed bin hanbal ó há hadith one million sí orí ó há hadith one million sí orí àbúzúrá ubaydullah bin abdul karim tí àbúzúrá tó bá dé tí ahmed bin hanbal gbọ́ bí àbúzúrá ń bẹ ní ìta yóò jà náà fílà tí lọ́wọ́ yóò jà náà tí bá yẹn nọ́fìlà lọ́wọ́ torí pé ó mọ̀ wípé ìmọ̀ ní àbúzúrà àwọn tí wọ́n gbé àwọn ìmọ̀ yìí wá fún wa àwọn làwọn apá tí wọ́n dá sọ yìí àwọn tó yẹ pé ẹ ẹ lè sọ̀rọ̀ ìsinádù láyé kẹsàn pé bòun ni tí wọ́n ṣe jẹ́ abedan abedan ìyẹn ló fà á tí arákùnrin kan lọ́jọ́ kan ó ń sọ fún imam ahmed bin ó ní imam abuzura ubaydullah bin abuzura ó ní ó pè ní sharp ó pè àbúzúrá ó ní sharp ó ní ọmọ ọmọ kan ọmọ kan ládùúgbò wa ń bì lọ́mọ àwọn ìṣúná bá sọ pé àbúzúrá àbúzúrá ló ń pè ní sharp tẹmọ̀ kí ẹ̀nà ọkọ́mọ̀ ládùúgbò wa ń bí náà káwọn èèyàn mọ̀ ṣe ìtìrọ́mì ìmọ̀ tí ń bẹ lára onímọ̀ nítorí wípé wọ́n ju onímọ̀ ẹ lọ ní ọjọ́ orí nítorí pé wọ́n ju onímọ̀ lọ lọ́jọ́ orí wọ́n lẹ́nìkan ní ìgbà tí a ní kí àbú aṣọ́rọ̀fù mọ́ tèkì àwọn ọmọ ní Quran wọ́n lẹ́ni ẹ sọ wípé àwọn onímọ̀ kan ní Quran sáwọn ọpẹ́ wọ́lọ́ọ̀hì wọ́lọ́ọ̀hì wọ́lọ́ọ̀hì mo fi ọlọ́run bá tẹ́ ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ búra ọ̀rọ̀ yìí ẹ̀sìdáàlì wọ́lọ́ọ̀hì gbólóhùn yẹn ìrètìdá wallahi ọ̀sìn dọ́rọ́ bí kàbà ìtayọ àlà sí wọn wọn kọ lọ ni ṣe bí wọn lọ kọ́ Kùránì wọ́n sì jẹ́ wọn pààyàn xeyìrì fún wọn lámà wọn wá àbòsí ìtayọ̀ ala sí olùmọ̀ òní àfáwọn amọ̀tún náà ń bá ṣe wọ́n sọ fún ẹni pé ìwọ́n ń pe àbúzúrá ó ń pe àbúzúrá ní sáà ó ń pe adúrú ṣèkì yẹn ní sáà àbúzúrá Ubaydullah ibn Abdul ẹnìkan sọ létí divorce tí wà toba tó bá há ha tó bá há more àbúzọ́rá ní fálíyùm sí dáúdà hù ẹ sọ fún pé kó mú ìyàwó ẹ̀ tó ìyàwó rẹ̀ padà sẹ́ẹ̀dẹ̀ rẹ̀ kí ni láti ìmọ̀ràn yẹn ìtumọ̀ ẹni pé òun ha more than hundred thousand hadith ni wọ́n ń pè ní ló ń pè ní sharp ẹ̀rọ kéèké sí yẹn náà kọ́mọ̀ tó bá ti di pé ó ju ẹnìkan lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ẹni ẹ jù ọ̀rọ̀ nínú ìmọ̀ ó fẹ́ wọta ó wọta lù ẹ̀ tó downgrade yẹ tó sàlẹ̀ mọ̀ wípé ó lọ lọ́jọ́ orí

ránṣẹ́ lórí àwọn ọ̀tá rẹ̀ ránṣẹ́ lórí àwọn tí wọ́n mọ̀ kí mọ̀ ìmọ̀ tí ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ kò sí lè dùn mí láyà rẹ̀ fún fọ́bùlá lè ha ní fọ́bùlí ilá àrùn fọ́bùlí kò lè dùn mí torí pé èèyàn ò kí mọ̀ ọlá fún àwọn ọlọ́lá àti ẹni tó bá ní ọlá gangan fún ọlọ́run kẹ́ ẹni báyìí lágbájá báyìí ọlọ́run sọ̀rọ̀ fẹ́ ẹni báyìí wàhákàdà wàhákàdà so eléyìí ká ṣọ́ra ká mọ́ kọsẹ̀ lára àwọn olùmọ̀ bóyá lọ́nà sàbọ́nà mi àwò pé bóyá jù wọ́n lọ lọ́jọ́ orí àbí bóyá àti ra mọ́tò ṣáájú wọn àbí àti kọ́lé ṣáájú wọn àbí àti ní àbí ọlá kan lọ́mọ́ wọn bá ṣe fún ọ tó yẹ pé ọlọ́ ó jìlá lákùn wà ó jìlá láhùn pé ti yín yá ó tètè dé tí wọ́n ń bọ̀ ó sún síwájú ni ọlọ́run dìlé rẹ̀ bí àsìkò tó yẹ pé tọ̀ tọ́lọ̀ kára pé tẹ́ ẹ bá ní lásìkò kò sí nǹkan tó ṣe yín mọ̀hákàdà ẹ̀kìrọ́mù àwọn àfá aládìísì ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ó ó ṣe pàtàkì gan púpọ̀ àti àwọn olùmọ̀ tó kù nítorí wípé tí kò bá sí wọn àní mọ̀ wípé ànábì sallallahu alaihi wasallam ó sọ báyìí ànábì sallallahu alaihi wasallam ó sọ báyìí nígbà táwọn mustashirikun tí wọ́n fẹ́ ṣe fáánù sí súnnà wọ́n ní kílẹ̀ ń kọ́ kalẹ̀ fún wọ́n ní ṣe bá ànábì sallallahu alaihi wasallam sọ pé la taktubu anni ghayra al-Qur'an ìyára mi sọ wípé ẹ má kọ nǹkan tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi ghayra al-Qur'an fàmọ́n kẹtẹ̀bẹ̀ ṣe àmì ìfàlẹ́mùhù ẹgbẹ́ kọ̀ọ̀kan míì lọ́dọ̀ mi ẹni àdúnsọ́lásọ́lá yàtọ̀ sí kùrán kó lọ parẹ́ ṣe sàbùrù tèmi ya rahimahullahu ta'ala ó ní bẹ́ẹ̀ ni ànábì sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ tó tọ́ èyí wá fi sẹ̀rí tí wọ́n bá kọ́ ọ́lẹ̀ ìgbélẹ̀ yóò tún rí fi sẹ̀rí fún wa kò kíá anábì sọ tó sọ pé látẹ́tùbù ánì gẹ́rẹ̀ alkùrán kàmù kẹtàrà ánì gẹ́rẹ̀ alkùrán fàlíyà mùhù ẹ bá kọ̀ nǹkan mẹ́tọ̀ sí kùránì kó lè parẹ́ yes agree anábì sọ bẹ́ẹ̀ èyí tẹ́ wá sọ ohun àdìsẹ́ kó tiẹ̀ náà bá kọ sílẹ̀ ńlá mi yakun mùdà wánà kẹ́yìfà ń sun tẹ̀sẹ̀ dídúró nàbí yìí bó o láìsẹ̀ fi tẹ̀rí fún wa lónìí tẹ́bí wọ́n kọ́ ni tẹ́bí wọ́n kọ́ ni fàbú ìtàlẹ́bì zọ́làmù onítorí náà ká mọ fún àwọn àfáà ní àpọ́nlé wọn kódà ká jù wọn lọ ní ọjọ́ orí ọjọ́ orí yẹn ò nítumọ̀ kò sí ní báàlù kankan pàpà bó tilẹ̀ kó mọ̀ lọ́sàlọ́ sàlámù àfáà Al-Fawzan gbà tí wọ́n ń sàlàyé sẹ́rí wọ̀rọ̀ yìí wọ́n ní wà ilá ara àìsàn ni kama sábà àti sọ̀pọ̀lọpọ̀ nípa ọ̀rọ̀ àwọn fàdọ́yà àwọn sọ̀hábà kí mọ̀ mọ́ bọ́ wọ́n yá mílẹ̀ iman báyìí mílẹ̀ iman báyìí mílẹ̀ nínú ìgbàgbọ́ ó ní ìníkẹ́ àwọn sọ̀hábà olúwa lákin unaka afúrọ́dún mílẹ̀ sọ̀hábà tó àná fi alùhàwà ṣùgbọ́n a rí náà àwọn sọ̀hábà àwọn ẹ̀ta pàrà nínú wọn tí àwọn onífẹ́ ẹnu tí wọ́n tọ́fẹ́nu gún wọn tọ́fẹ́nu àtẹ́ tọ́fi bà gẹ́gẹ́ bí Abu Hurairah Abu Hurairah náà ni ó ní Abu Hurairah náà ó náà ni ó náà ni ó ní fìtínà ó ní wàhálà wọn ó lé egun ẹja sí ń bẹ lọ́rùn àwọn oníbídà tí wọ́n lè ṣe ìsọ́tà Abu Hurairah wọ́n ti lè sọ́tà àwọn kàbí tó kù náà ẹ̀rí bàbá ní rọ́jẹ́ láàánú kọ́nà kó yọnu sí rọ́ọ̀wì hadith ó ní rọ́ọ̀wì hadith tí wọ́n gba àdísì tó pọ̀ wá àtọ́dà Ànábì sallallahu alaihi wasallam wa hum yugizuhum hifzu sunna ìsì ń bí àwọn nínú àwọn àlàwà irun wọn nínú ipé súnà ọlọ́run bá dáàbòbò ọlọ́run bá ṣọ́ falidhalika abúkọdù Abu Hurayra eléyìí ló fà tán fi kúrò Abu Hurayra bí sábàbí inayatihi bí riwayati hadith nítorí Abu Hurayra ó ní àkọlé kan gbígbà àdìsí Abu Hurayra ní mọ́sáájú jọ́ kan ń bẹ̀lọ́n àwọn sàmì méjì kan náà ń bẹ̀lọ́n anabi sọ́lá sọ́lá wà wọlé sí masjid anabi ní bimada takulu ya Abu Huraira Abu Huraira kí ló ń bẹ lọ́hùn kí ni tó fi ń bẹ lọ́hùn Abu Huraira sọ na anabi sọ́lá sọ́lá pé káànabi bẹ lọ́hùn fún kóun ní ìmọ̀ tó pọ̀ anabi ti bẹ lọ́hùn fún àwọn sàáfẹ́ méjì tó kù táwọn mọ́ra sí náà pé anabi ah, ní kílẹ̀ fẹ́ dé àwọn ọgbẹ́ orí ayé orí kìnnìkan orí gbá orí àwọn wọ́n tọrọ rẹ̀ pé àwọn tó ń fẹ́ náà kí ìdọ́nà dábúrà náà sọ yẹn ọlọ́run bàlẹ́ kọlá bùsùn àwọn ẹbí ni láà kọ̀dù sábà kọkún mọ̀ rọ́jù ló ń dún sí èyí tó jẹ yín lógún lẹ kọ́kọ́ béèrè yẹn orí ayé ẹ̀rà mọ́tò ẹ̀rà tó nígbà ẹ̀rà tó ẹ̀ orí ayé èyí tó jẹ yín lógún lẹ kọ́kọ́ béèrè yẹn sẹ́dọ̀ lè sáà bèrè sí kéjì kọ̀dù sábà kọkún mọ̀ rọ́jù ló ń dún sí ọkùnrin kan tó wá láti dọ́ọ̀s ìlú àbúrò rà nìyẹn ọkùnrin kan tó wá láti dọ́ọ̀s ó ti ṣáájú yín بيري انتافرني نبدأ تعفى أبو هريرة في مكانة عالية عند علمائه على السنة والجماعة رضي الله عنه فأبغدوه من أجل ذلك وفي قطة تريد أبو هريرة جتوري هنا لو وأنا زبن مالك خادم النبي صلى الله عليه وسلم وأنا صلى مالك عليه وسلم تجاو موضع النبي صلى الله عليه وسلم وأسيد بن الحضير الأنصاري فهو أسيد بن الحضير الأنصاري فهم يبغضون هؤلاء وقل الأنفضاء لأنهم ينتمون عليهم بعض الأشياء التي اختصوا بها من الفضائل دون غير من الصحابة رسول الله صلى الله عليه وسلم tó ìsá ọ̀nà ìtàtàdákọ̀ yìí wọ́n ní àwọn ọlá kan tí àwọn sàbẹ́ tó kù òní láwọn mẹ́ta tàdákọ̀ yìí wọ́n ní àwọn ọlá kan tí àwọn sàbẹ́ tó kù òní eléyìí ló fà á tí àwọn alùbíbá wal ahwa tí wọ́n fi kórìíra wọn púpọ̀ kọ́ọ̀lù wọ́n ní ọ̀rọ̀ tí olùkọ̀wé sọ wípé wáyídá ọ̀rọ̀ àìsàn rọ̀jùlá tó bá rí ọkùnrin kan yòṣíbù ayub afọ́wà ayub asakhtiyani wabnu aun abdullahi ibn wa yunus ibn ubayd wa abdullahi ibn idris al-audi ó dákọ̀ ọba àwọn tó fi lórí kudama fa'lam annahu sahibu sunna lẹ́nà àwùláì ní ìrùwá ti sunna àwọn tí wọ́n mú sunna wà bá lélẹ́yìí ẹgbẹ́ anábìsọ́bá anábìsọ́bá anábìsọ́bá anábìsọ́bá àwọn tó jẹ́ ká mọ̀ sí anábìsọ́ àwọn ọ̀rọ̀ yẹn ni fàún fi kùnú bì náà fi mọ́nsílá ti àníyà nínú ẹ̀mí wa ipò tó ga òníwọ̀n wà fàmínú fún fáàdùn hadith wọ́n sì jẹ́ olùmọ̀ tí wọ́n há ìmọ̀ hadith tí wọ́n há hadith sórí wà ulama ìjẹ́rì wa tàdíl àwọn ni ulama ìjẹ́rì wa tàdíl wọ́n sọ pé ẹni yìí síkọ̀ ni ẹgbẹ́ hadith ẹni yìí ni hadith hasan ni ẹni yìí ni hadith rọ́láfíà ẹni yìí ọ̀pọ̀lọpọ̀ síra àwọn olùmọ̀ kọ lórí ìmọ̀ ilmul jari wa ta'dil ìmọ̀ ilmul jari wa ta'dil ilmu mustaqillun ìmọ̀ kan tó dá dúró ni la yakhudu fihi illa al-fahl la yakhudu fihi illa al-fahl تعرفون معنى الفحل لا يخوض في علم الجري والتعديل إلا الفحل kò sí ẹni tí ó ti ọrùn bọ tí ó tẹnu bọ ìmọ̀ ilmu ìjẹ́rìí wà tàdí ilà ayakuna fahlan àti kó jẹ́ ọkùnrin sàn ọkùnrin tó dúró lórí ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó dúró wámwám kò ní àhàdíf ní usuli dín ní àkọ́hìrọ́ jamiatul azhar àwọn èèyàn wa tọ́jẹ́ Yorùbá nínú àwọn kọ́ọ̀sì tí wọ́n máa ń sá fún láyé nínú àwọn kísmù tí wọ́n máa ń bẹ̀rù láti lọ tọrùbọ̀ òní kísmù hadith mo á bèèrè wọn wípé kí ló dé sọ ẹ pé ẹ̀yin ilé òbá wa ẹ̀sà àmọ́ sá fún kismu hadith ẹmọ tí wọ́n sọ wọ́n nítorí wípé ẹn bá ti lọ kọ́ ìmọ̀ hadith ọjọ́ tí gbogbo àwọn àáfàá kú àtọjọ́ tí wọ́n bí wọn yóò mọ̀ rìn ní orí wọn bí kàtí tíwájú bàtà máa rìn ní ọpọlọ ni wàhálì yíyá àkíkọ̀ mo sì rí nù tó o gbúdọ̀ gbé síra wọn tó o bá ti gbé síra wọn o ti fèrè náà ni nọ́mbà bàbá rí kú three twenty nine ó kọ three thirty nine sọ̀rọ̀ pé ó ti lana àyíbẹ̀kọ́ ó ti lana kígbọ̀ pẹ̀pẹ́ náà ló ṣe ní sẹ́sí mẹ́ o kàgbà so ìmọ̀ jẹ́rì wà tàdíl ẹni tí ò bá nífọ̀n lẹ́ẹ̀kan kìí ṣe mọ̀ sí èèyàn mọ́ tẹnubọ̀ walakin lil asaf ṣùgbọ́n nínú tí ó ba nínú jẹ́ lónìí hàn minal علماء الجرح والتعديل في الآونة الأخيرة نسأل الله السلامة فالذي يبغضهم يبغض أعمالهم الطيبة ẹgbà ti kó ìrìn àwọn àfáà aládìsí ta sọ àwọn àfáà súnmọ̀ ta sọ yìí tí wọ́n jẹ́ káàmù pé ànábì sọ báyìí ànábì sọ báyìí iṣẹ́ ẹ̀wọ̀n náà ló kó ìrìn àyẹ̀ iṣẹ́ ẹ̀wọ̀n tán ṣe gbogbo àdìsí tán gbà wá òun náà ló ti kó ìrìn àyẹ̀ wa huwa hifzuhum lis-sunnah wal-inayati biha òun náà ni ìlákọ̀ọ́lé kan wọn àti ìṣọ́ tí wọ́n sọ súnà ànábì sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n sọ fún wa wa riwayatiha wa raddil kadhib bákan náà gbogbo irọ́ tí wọ́n yàn kó níbi ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé rárá àdíṣẹ́lẹ̀ ẹmọ́gbà àdíṣẹ́lẹ̀ ẹmọ́gbà àdíṣe lè ìdọ̀ ìfún ni ẹmọ́ bá àdíṣe lọ́wọ́ àfáà yìí wọn àtàwọn oníbídíà wọn jọmọ jáde wọn jọmọ lòdì ẹmọ́ bá àdíṣe lọ́wọ́ rẹ̀ máa nà ká sọ̀rọ̀ àwọn fóònù mọ̀ jẹ́rù wà sàdé wọ́n sọ bẹ́ẹ̀ ẹmọ́ bá àdíṣe lọ́wọ́ ẹni báyìí ẹmọ́ bá àdíṣe lọ́wọ́ ẹni báyìí ẹmọ́ bá àdíṣe lọ́wọ́ ẹni báyìí ẹmọ́ bá àdíṣe lọ́wọ́ ẹni báyìí ẹmọ́ bá àdíṣe lọ́wọ́ ẹni báyìí ìdí ìdí ìdí rẹ̀ àwọn fóònù mọ̀ wọ́n pè ní aljẹ́rìhù alimọ́dá alimufassar aljẹ́rìhù alimufassar tọ́ba ní kí wọ́n gbà àdíṣe lọ́wọ́ ẹnìkan ìdí tó fi ní kí wọ́n gbà àdíṣe lọ́wọ́ ẹ̀ wọ́n sọ tó bá dẹ̀ yẹ wípé àlìjẹ́rìhù àlìmùfásár tó dẹ̀ yẹ wípé kò ní ìkẹ́kẹ́ ṣe pọ̀ pẹ̀lú rìwáyà wọ́n sọ wípé jẹ́rì rẹ̀ yẹn ò lọ kankan à ní gba jẹ́rì rẹ̀ lọ́wọ́ rẹ̀ àti rẹ̀ tó ní kọ́ńtà àti ìlọ́wọ́ rẹ̀ tó ní pé tó bá gun bìrìdáwò yà á nàwó yá jírí bìrìdáwò tó bá gun ẹṣin tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí bàka ìmọ̀ sáré ìmọ̀ sáré gan tó nítorí ẹ̀mọ́ gbà àdìsí lọ́wọ́ rẹ̀ eléèkùn ṣe jẹ́rì ànígbà so kò sí nǹkan tí wọ́n sọ pé ẹ pàdé ìsìlọ ẹni báyìí tí wọ́n ní sọ reason tí wọ́n fi ní kọ́ pàdé ìsìlọ wọn rẹ̀ tó bá yẹ pé reason tó yẹ pé ó wà mọ̀kúùl ni wọ́n bá tí ó bá sọ mọ̀kúùl wọ́n dàdà nù wọ́n dànù táàfà méjì bá sì ń jà tí náà zàá ti bá lọ́dọ̀ àfà kan àtàfà míì táàfà rẹ̀ bá jà ráhà rẹ̀ wọ́n ní gbajẹ́rì rẹ̀ wọ́n fi mọ́ sálùlọ́ sàlámù afáwà sọ́ọ̀lì alfọ̀zán wọ́n ni azal amul jalil iṣẹ́ tó dáa yìí tí wọ́n ṣe alladhi hafidhallahu bihi sunnata rasulihi sallallahu alaihi wa alihi wasallam mílẹ̀ ìṣẹ́ ipé iṣẹ́ yìí òun ni ọlọ́run ọba àlejọ́lá ló fi dáàbòbò súnnà àfáwà sọ wípé wà ìdárọ̀ àìta rọ́jùlá yòfíbù ahmed ibn hanbal àfáwà ahmed ibn hanbal tẹ́ ẹ bá tirẹ̀ tó nífẹ̀ẹ́ rẹ̀ wà al-hajjaj bin al-minhal àti àfáwà hajjaj ọmọ minhal wà ahmed ibn nasr ó lọ bẹ́ẹ̀ fa'lam annahu sahibu sunna lọ́rọ̀ ìmọ̀ pé ó ń tọ̀ wọ́n dán wọn wò tí àdánwò dé bá wọn lórí mínà àpéṣẹ́ Quran ṣé ẹ̀dá ni àbí kìí ṣe ẹ̀dá fàbá àyàkú lùbí dáàlìkà fi wákìlì màmúhàn wálìmọ̀ àfẹ́sìn wálìwàfì wọ́n ní wọ́n kọ̀ látọ̀ wípé kùránì jẹ́ ẹ̀dá ọlọ́run báyìí kùránì ọ̀rọ̀ ọlọ́run bá ní fi ṣẹ̀dá ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n dúró lórí ẹsẹ̀ wọn méjèèjì wọ́n yẹ wọ́n gbò eléyìí rí bẹ́ẹ̀ nígbà tí àwọn mọ̀tẹ́sílà tí wọ́n di kí ni o sọ́rú haṣí àtàlẹ́ ìkùlàfà tán di gìgísẹ̀ ìgbásẹ̀ tán di hàwáṣí fún àwọn àkùlàfà tó yẹ pé wọ́n di amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn mọ̀tẹ́sílà nígbà tí wọ́n di amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn kùlàfà wọ́n rọ̀ wá ja àkídà sí àwọn aláṣẹ lórí wọ́n sì pàṣẹ yí pé kí wọ́n mọ́ ọkọ́ gbogbo àwọn ọmọ ní àkídà mọ̀tẹ́sílà ní gbogbo ilé kéwú kọ́ sì tún á fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àyè pátápátá gbọdálà ìsìlámíà gbogbo àfà pátápátá wọ́n mọ̀ sọ̀rọ̀ kọ́lùkùlù Kùránì àwọn àfà yìí tí a dákọ̀ yìí wọ́n dúró wọ́n yẹ àwọn àfà mi lọ táóríyà wọ́n lọ táóríyà sábẹ̀ lọ́wọ́ kúlù áàzì sálásá makhluk táóríà ni wọ́n lò èyí tí wọ́n sọ ni pé àtàwọ́rá wàlíńjí wàlùkùrán haza wà haza makhlú pé kùrán tàwọ́rẹ́ta ìjìlá mẹ́tẹ̀ẹ̀ta ìmàkúlù kù ni àwọn wá ń tọ́ka sí pé ìta mẹ́tẹ̀ẹ̀ta ìwé màkúrò tí a mọ̀ pé ìkàyẹ̀ ọ̀sẹ̀ sí màkúrò kù ní àbí ṣe dá ìkàyẹ̀ náà ní táóríyà ni wọ́n lò ó ti yé wọ́n dáhùn ìbéèrè àwọn yẹn pẹ̀lú àníyàn tí ó yàtọ̀ sí táwọn dì ní ẹ̀mí pé alikura wàtàwọ́rá wàlẹ́jẹ́ ájì sàlásà máa fún ò ó ti yé ìfẹ́dẹ̀ ń sọ ní pé ìka yìí ìka mẹ́tẹ̀ẹ̀ta yìí máa lùkù ní àwọn àfáà tó ló sáórí àwà àwọn àfáà tí wọ́n ló tárí àfẹ́rún rọ ọ̀rọ̀ ọlọ́run bá ní sódà àwọn tí wọ́n dúó lórí ẹsẹ̀ méjèèjì àfáà Ahmad bin wọ́n bẹ̀ẹ̀bẹ̀ mọ́lọ̀ kí ó bá yọ́nú sí wọn bákan náà àfáwà Ibn Nuh àjùmbẹ́sàbúrí àwọn kú sí inú ọkọ̀ ojú omi nígbàtí wọ́n ń wọ́ wọn ní sẹ́kẹ́sẹ́kẹ́ lọ sí Baghdad lọ́dọ̀ Khalifa àfáwà Ahmadi ni ó kírun sí wọn lára wọ́n dẹ̀ sọ wọ́n sínú omi torí wípé inú àwọn algazul fikihi ya wọ́n ní man mata fil bahari faqad azza dafnuhu wa huwa fil mahi yulqa wa bit turabi budila àbí ẹ̀kọ́ man mata fil bá ti kú sínú omi àti fún sí orí ìyẹ̀pẹ̀ ó ti nira kò rọrùn fàfílì bárì yìí kọ wàhúwà bí tùrọ̀ bìbú dìlà wọ́n wàá sọ sínú omi wàhúwà bí tùrọ̀ bìbú dìlà láàyè yẹn omi yóò mọ̀ ṣe iṣẹ́ tilẹ̀ ẹ̀kọ́ ṣe kí ni o kí ẹ̀kọ́ ṣe torí pé wọ́n lè débi sí ẹ̀fẹ́ wà ilẹ̀ àbádá ṣubú àti lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tó dágùn ni wọ́n tó débi sí ẹ̀fẹ́ bá wà nígbà bá ti fi débẹ̀ òkú ó ti mọ̀ ṣe kí ni o òkú ó ti mọ̀ rùn so láwọn fóò ní algáàsù ti kìí ya náà fi fàyọ́ bẹ̀ yìí pé wọ́n ń lọ́ta báhárì ẹnikẹ́ni tó bá ti kú sínú omi tó kú sínú ọkọ̀ omi fàkọ́dì azàdáfùlùhù àti sin oúntọ̀ sínú yẹ̀pẹ̀ kò lè rọrùn mọ́ fásilì mọ́ ìyúnkọ̀ inú omi ni wọ́n sọ oúntọ̀ sí wàhúwà bí tùrọ́bì búdìlá níbẹ̀ yẹn omi yóò mọ̀ dúó fún kí ni o yóò mọ̀ dúó fún yẹ̀pẹ̀ àbá imam noho àjùndẹ́ ìsàbúrí inú ọkọ̀ ojú omi ni wọ́n kú sí nígbà fìtínà yìí pẹ̀lú ògùn ọlọ́run tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á fẹnuba ààrín tó ṣẹlẹ̀ sí alimam al-Buwayti rahimahullahu ta'ala sọ́ọ̀hìbú wàzẹ̀mílù wàtọ́lib alimam àbẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó bá akẹ́gbà àwọn àfáwà tó ti lọ àwọn tí wọ́n dúró déédéé tí wọ́n jẹ́ onísúnnà táàmọ̀ wípé wọ́n dúró lórí ẹsẹ̀ wọn méjèèjì tí wọ́n yẹ tí wọ́n gbò hátà títí tí ọlọ́wọ́ bá nípe